والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام لن يجعل إجراء السلام نيفا كتابه كان محمد صلى الله عليه وسلم wọ́n fẹ́ sàlàyé fún wa nípa fọ́sùlọ́n fi ummahatihi sallallahu alayhi wa sallam allati arda'nahu. àwọn dání ìyá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti bá wọn ní wọn rí. dájúdájú obìnrin kan ṣoṣo ní máa bíyàn màmá kì pé méjì nípa pé ẹni tó lóyún ẹni sínú oṣù mẹ́sàn-án àbí kò tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ tó sì bíyàn ní tààràtà àbóbíyàn látàrí kí wọ́n ti dábẹ fún ilé yẹn ni wọ́n máa pè ní yẹyàn ṣùgbọ́n kò ṣeé ṣe kéèyàn tún ní àwọn àyà gbọ́nà míì gẹ́gẹ́ bí ẹni tó léèyàn ẹni tó ṣe kó fún yàn lọ́yàn mú ní ìgbà tí èèyàn ò lè jẹ oúnjẹ kankan ju mú yàn lọ. ẹni tó fún yàn ní ọyàn tọwọ́ yàtọ̀ sẹ́ni tó bí yàn èyí tá a mọ̀ tó jẹ́ ìkìlẹ̀ tó jófin èyí tí kò pa nínú gbogbo àṣà náà ní kí tó bí ma kó lè ọmọ rẹ̀ kí ìyá tó bí ma kó jẹ́ pọ̀ ló fún ọmọ rẹ̀ lọ́yàn lópin ìgbà tí ò bá sí kan tó lè kọ́ dínà tí ó fún ọmọ rẹ̀ lọ́yàn ṣùgbọ́n tí kan máa ń bẹ tàbí òmíràn tó lè kọjú náà kí ìyá tó bímọ ní tààràtà kọjá kó náà ní òòlì ọmọ rẹ̀ kàkàkà fọmọ́lẹ̀ kọ̀ọ̀mọ́ wa kú kàkàkà fọmọ́lẹ̀ kọ̀ọ̀mọ́ òṣèṣe kò sí àbúrò nínú káwẹ́lòmíì tó yàtọ̀ sí obìnrin tó bímọ tí ọba ní ilé ọmọ láti tí ma wípé omi ń bẹ ní ọyàn rẹ̀ ó fi rí nǹkan rí máa. ọ̀tàrà pòun náà tẹ̀sẹ̀ bí máa tẹ̀lẹ̀ ni. kò lè komi kómi ọbẹ̀ lọ́yìn obìnrin kan tá a tọrọ lọ́dọ̀ rẹ̀ kó bá ní rí ma kí sùn ọmọ yẹn. ajẹ́ ikú náà ọ̀pẹ́ kò jìnnà tó bí ma nù ló jẹ́ kómi ọbẹ̀ nínú rẹ̀. tọ́wọ́ rọrùn ibi kéèyàn ó sì ma ó sì jẹ́ kó ma yẹn ó sì gbowó sẹ́rẹ̀ wà ọ̀sára rẹ̀ dẹ́nìkan tọ́jà ní bàbára ẹni pàtàkì sọ́mọ tó rè yẹn kàlà. connection kan tó ní agbára ti ṣẹlẹ̀ láàrin ìyá tó rí ma tí èso ń ló bí pẹ̀lú ọmọ tó rè tí èso ọmọ rẹ̀. ìyá yẹn ti di ìyá rẹ̀ mina rọ́bọ̀ à ìyá látàrí fóun lórí bẹ́ẹ̀ àwọn ọmọ ìyá yun wọ́n di ọmọ ìyá rẹ̀ mina rọ́bọ̀ à. látàrí pé òun pẹ̀lú wọn mú ya màmá wọn. bákan náà ọkọ ìyáàyùn tó ti pé látàrí pọ́báyàwó rẹ̀ lò pọ̀ ìyàwó bímọ ìyàwó fi dẹni tó ní omi nínú ọyàn rẹ̀ òun náà ti di bàbá ọmọ tíya rẹ̀ rìn kí èso ló bì ó ti di bàbá ọmọ yẹn mìíràn rọ̀bọ̀ à òun náà ti di bàbá rẹ̀ látàrí pé ìyàwó rẹ̀ lórí. torí ẹ̀ ló ti jẹ́ pé ó wá nínú súnà àti nínú òfin ṣẹ̀ríà ìgbé yahrumu birrada'ati ma yahrumu binnasabi gbogbo tó jẹ́ pé ìjọjẹ́ ìbátan ó máa ń ṣe fífẹ́rù wọn á dín ìwọ̀ lóbìnrin bẹ́ẹ̀ náà ni téèyàn bá jẹ́ pé obìnrin kan ló rí gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ náà látàrí ikóbìnrin yẹn yí wọn á rí yàn gbogbo àwọn èèyàn yẹn tó tàmá ya. yẹn wọn ti dèwọ fún yàn. lápẹjù ẹ ọlọ́run bá sọ pé hurrimat alaykum ummahatukum ìyá tó bí wa tààràtà ìwọ ní káfẹ́ bẹ́ẹ̀ náà nìyá tó ṣe wípé ó lè wà ìwọ ní náà. bákan náà àwọn ọmọ yín àwọn bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin tí kìí ṣe wọ́n ló bí ṣùgbọ́n tó ṣe pé ìyàwó rẹ̀ ló rèé ló fún lọ́yàn ọmọ yẹn ti dọ́mọ rẹ̀ nínú rọ̀bọ́ àti ìwọ ní kọfẹ́. wà akhawatukum àwọn ọmọ ẹ̀yà yín àwọn ọmọ ẹ̀yà yín tó ṣe wípé bàbá kan màmá kan lọ́jọ́ bí yín àbí bàbá kan àbí ìyá kan lásán ńlọ́jọ́ bí yín ìwọ rú wọn. bẹ́ẹ̀ náà ni akhawatukum nínú rọ̀bọ́ àti àwọn ọmọ ẹ̀yà yín tó ṣe kìí ṣe ya kan bàbá kan lọ́jọ́ bí yín lóbìnrin ṣùgbọ́n tó ṣe é pé màmá kan náà lọ́jọ́ fún yín lọ́yàn tó gbogbo láàrin lẹ́yìn náà dé lọ tẹ́lẹ̀ ìfihàn wá pé ẹni tó ìdájọ́ tó rọ̀ ma ti dìyẹ́ èèyàn mí náà à ti dìyẹ́ èèyàn mí náà à láyé òde òní lẹ́yìn ìgbà tí ọmọ èèyàn tó pé wọ́n ọ̀pọ̀lọpọ̀ wádìí fi ń ọ̀pọ̀lọpọ̀ wádìí sì fi ń tí ọ̀dà lónìí ó ṣeéṣe aṣọ ike ẹni tó bá bímọ tó lóyún ó sì fi eléyàn ni wọ́n ń pè ní ìyá ọmọ ṣùgbọ́n ṣeéṣe ó lónìí yìí báyìí ó lóyún ó sì bímọ káwọn wá sí fanfa lórí ó bí ma àwọn ti yàgbọ́ ẹnu nípa sísun lọ́lọ́mọ àbí sísun níyọ́mọ bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan ìníwádìí ló bí lónìí báyìí tí gbọ́dọ̀ pé obìnrin kan bẹ obìnrin yẹn ó ti ṣe oṣù ìṣe oṣù tí ti ń ṣe owó tàbúrà ní rí mbẹ kò sì fẹ́ fìgbà kan má lọ síbi iṣẹ́ ó sì wù láti bímọ ó wù láti bímọ kò sì fẹ́ fìgbà kan má lọ síbi iṣẹ́ tó arábìnrin yìí báyìí ọlá ti pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ kò lájọsìnkọ pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n mú spam ọkọ rẹ̀ wọ́n mú ẹyin tiẹ̀ spam ọkọ ni o àti ẹyin tiẹ̀ tí wọ́n á jọ dà wọ́n pọ̀ wọ́n dà wọ́n pọ̀ so under àwọn experimental work wọ́n dà sínú test tube títí dìgbà kan ìgbà tó tó ìgbà kan wọ́n wá ń wá volunteer tí ó bá wọn ru ẹrù ẹnìkan wá ní kò wọ́n bá wọn rù kí ẹgbẹ́ tó ń ṣẹlẹ̀ ní India nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó àtàkàtà ọ̀làjú kọ́làjú tó ń kú káyé ìyàwó àtọkọ́ gbéra wọn lọ sí India tòun wọn á mú spam ọkùnrin ẹyin obìnrin ó ń ṣe bó ń ṣe ṣe wọ́n bá tó àsìkò kan àwọn volunteer àyàn ó ń kó sínú ìdá tó ń kùn yọba bá wọn lóyún yọba wọn gbóyún yẹn yọba wọn gbé bùsùn mẹ́sàn-án tọ́ba bírú ọmọ àwọn lè dúró ń bẹ̀ títí tí wọ́n fi bí ma ọ̀dà bí gbàtí èèyàn sọ búrẹ́dì sínú gbẹ́pìlì àbí nọ́ọ̀bùn. wọn á ní ìgbà wo ni yóò ṣe tí yóò fi wú yóò fi tí tí tí tí náà fi sún dáadáa tó fi di búrẹ́dì minutes ni ok ìwé àdó bẹ́ẹ̀ náà ni wọ́n wá dùn fóṣù mẹ́sàn-án àbí kí wọ́n lọ kọ́ bọ̀ wọ́n padà wá gbọ́ ọmọ made ta lọ́mọ ta lọ́mọ ẹni tó lóyún ni abẹ́ni tó lẹ́yìn. Sibolo ọba sọ ipe hamalẹ́sọ ọmọrò kórha wàwàbọ̀ àtò kórha. Ìyá rẹ̀ lóyún rẹ̀ pẹ̀lú wàhálà ó sì tún fi pẹ̀lú apá. Eléyìí kò gbé kankan òru kankan dé kò pé ó bọ́ sọ̀kalẹ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ tó àmọ́ òun ní olólẹ́yìn táwa nìyà. ọlọ́run sọ pé wà hamluhu wa fisaluhu thalathuna shahra àtúnyún rẹ̀ àdìrí rẹ̀ thirty months sẹ́ni tó ṣe wàhálà nìyá ni abẹ́ni dọ́kàn sálọ́kùnlá wàhálà yìí ti bí wàhálà yẹn. so ìtàn àti mọ́nú òfin ni pé ẹni tó bá lóyún generally kò lóyún àbí kọ́jọ́ pé òun ló lómi òun ló lẹ́yìn ọkọ rẹ̀ ló lómi òun ló lẹ́yìn tọ́lá ti jẹ́ kọ́ dáràn náà ni ẹ̀dọ́jọ́ dáràn àwọn náà jọ lómi àmọ́ wọn á lọ gbóyún wọn láti omi o ṣùgbọ́n òbí ma ìyá tó rí ma ọba wọn rèé tọ àwọn ẹni tó jẹ ẹnìkan ni ẹnìkan ni bẹnẹfìtì ta fẹ rí náà nípa pé àwọn ta lórí anabi sallallahu alaihi à bẹnẹfìtì ńlá bẹnẹfìtì ńlá nítorí pé anabi ni kìí ṣèyàn lásán anabi ni sallallahu alaihi wasallam kìí lásán ká mọ àwọn ẹ̀yà ká mọ àwọn bàbá àbí ká mọ tó ètò bá gba ìsìláàmù nù wọn radiyallahu anhun láàmú àṣọ pé kọ́ lọ́wọ́ bó ṣe kí ni ọ̀yọ́nu sáwọn náà. faminhunna nínú àwọn tó rí anabi sallallahu alayhi wa sallam òun náà ni Suwayba Suwaybatu mawlatu Abi Lahab tó jẹ́ ẹrú Abu Lahab ẹrú fún Abu Lahab ti bọ́ fún ẹrú kúrò lọ́rùn rẹ̀ sallallahu alaihi wa sallam abúláhàbù tẹ́ mọ̀ yẹn náà ní tabbat yada abi lahabin wa tab torí pé abúláhàbù yẹn ọ̀nkù lọ jẹ́ fún anabi muhammed sallallahu alaihi wa sallam ọmọ ẹ̀yà bàbá anabi bàbá wọn kan náà torí ẹ̀ ló ti jẹ́ kí gbogbo dáadáa tẹ̀yẹ̀ máa gbé wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà míì gbogbo bó bá tilẹ̀ wù sanabi sallallahu alaihi wasallam àwọn tó wa wò pé báwo a bí tètè bá wa la bí kó ní oṣù wa ríran jù wá lọ àwọn bàbá bàbá ń fẹ́ púrúfù pé bàbá làwọn ó sì máa fi yọ gbogbo bàkọ́ mọ wá kó ríran jù àgbàlagbà lọ àbí ni mọ ikú kó gẹ́gẹ́ bí òsì ṣe tán kọ́mọ ọmọ nàdó àgbàlagbà ṣùgbọ́n kò burú olówó àgbàlagbà lọ fà. ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn kò tán ibi káyipẹ́ ọmọdé àgbàlagbà lọ káyipẹ́ oríran àgbàlagbà lọ ọlọ́mọdà àgbàlagbà dínà wọn mọ òkú ìjọ làbí irú rẹ̀ làwọn yìí báyìí. tọ́ ẹrú rẹ̀ tó ti lọ́rùn rẹ̀ sẹ́wọ̀n kó o sọ̀rọ̀ bá ké lẹ́yìn ìgbà lọ sí gégùn fún ni pé à ah, táwọn bọ́ ọba jáde oko lò gba àwọn ìdí kó gbogbo ọmọ tá a bí láyé báwo ni ó rí Allahu alam àbí wa ṣé yóò ga ni Allahu abụọ ṣé yóò kúrú ni Allahu alam kò sẹ́ni tó gbogbo ẹni tẹ́ kà sí lónìí ó lè tẹ́ bàbàrà lọ́la. láwọn ọmọ kéékèèké tẹ̀ rí wọn tọ́ra fọwọ́ lọ́mọ ọlọ́mọ nímú tọ́ra fọmọ ọlọ́mọ níkò tọ́ra jájúmọ́mọ ọlọ́mọ ọmọ mi wà tuntun kọ́kọ́ lọ rẹ̀ ṣáàpù kò ní gbàgbé gbogbo tó fojú rẹ̀ rí lọ́jọ́ iwájú torí gbà tó bá dàgbà àwọn àlè wà nípò ẹni tó bùkátà kankan lọ́dọ̀ rẹ̀ ọmọ ó rìkọ́ọ̀lù history bó ṣe máa kàn kó bàbá tó ti pé kò lè má fọ́ lọ́yàn mú gbà kò sí tẹ́ ṣiṣẹ́ màá ṣe lójú ẹ̀ torí ọjọ́ ọ̀la sọ́wọ́ àwò sọ́ra ẹyin ọmọ ọlọ́mọ jẹ́ nítorí pé ẹyin ó ń bọ̀ wá di àkùkọ. tọ́ba wá sí ti ike kọ́nà ọba tó bá jẹ́ pọ́ sẹlẹ̀ kọ́nà máa ń fi àtìrí bọ́mú ó dà àwọn èèyàn ni. ọba ti lu anábìwá pa sallallahu alaihi wasallam láti kékeré. ṣé abúláàbì tó wá fi ẹrú rẹ̀ lẹ̀ kí kọ́ lọ́ọ́ rí ànábì tó mọ̀ pé tó wọ́n dara rẹ̀ sórí ibú náà nì o ti ní kékeré ní ikọ́ bá fún ní ti pé ikọ́ ọ̀dà sínú kí ni gbé mu fún kọ́ lọ fa tó ṣùgbọ́n subhanallah ọlọ́run kò fi hẹ́ni kankan irú fìràwọn náà tó bá ti ya'khudhuhu 'aduwwun li wa 'aduwwun lahu. ọ̀tẹ̀ mi ọ̀tá Musa ìyẹn Fìràwọn náà lọ́nà tó kọ́ ikú kó bí àpótí ibi tí wọ́n sọ ànábì Musa sí. ọ̀tá inú tí wọ́n á wu ọ̀tá dàgbà ọ̀tá inú wu ẹni tó ṣe pé yóò ti sábà bí ìparun rẹ̀ dàgbà ó tún tọ́jú rẹ̀ bí ọmọ ọba wa alqaitu alayka mahabbatan minni gbogbo ẹjọ bá rí musa yóò fẹ́ràn rẹ̀ náà ni fìràwọn náà pàṣẹ kíkú ọ̀pọ̀ àmọ́ tún wò pé inú ọkàn lọmọ yìí wà o ìyàwó rẹ̀ sì ni la taqtuluhu asa an yanfa'ana qurrata 'aynin li ìtutù ojú ni ọ̀jẹ̀ fẹ́mi àti wọ́ asa an yanfa'ana ó ṣe é ṣe kó so aláǹfààní aw nattakhidhahu walada àbíká mú lọ́mọ wọn ni wọn ò bí ma. ẹ̀wọ̀n náà bíi ti máa sọ láàrin ó ti ṣe fìrà ọ̀nà lọ́daràn àgbà fún àwọn ààbùn lọ́mà torí kọ́mọ náà wọ́n bá ya kántáfì torí gbèsè bàbá lọ́mọ wò sùbẹ́ẹ̀ náà ni Abu ẹ̀wọ̀n burú tó wá ní ọwọ́ àfi ẹrúbìnrin ó fi ọjọ́ kan ọjọ́ péréte kan ó fi ń rí anabi muhammed sallallahu alayhi wa sallam. wa arda'at ma'ahu aba salamata abdallahi ibn abdul asadil mahzumi. makhzumi bákan náà lákòókò kan náà ti ń rí anabi sallallahu alayhi wa sallam ó tún rí abu salama ọkọ ummu salama. Ummu Salama tí gbogbo wa máa nì radiyallahu anha ọ̀kan nínú àwọn ummahatil mu'minin ọkọ rẹ̀ ọmọ ẹ̀yà ló jẹ́ bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam min ar-rada'a ọmọ ẹ̀yà ni látàrí pé ìyá kan náà lọ́jọ́ rè wá. tọ́ ìmọ̀lẹ́ ti wá rí ọyàn ìmọ̀lẹ́ ti rú mi lọ́yàn tó fi rí Ànábì sallallahu alayhi tó tún fi rí Abu wọ́n ní bilabani biniha masruh wọ́n ní omi ọyàn ọmọ rẹ tó bí masruh ló fi rí anabi fún iye ọjọ́ díẹ̀ ó tún fi rí abusalama àwọn obìnrin nìyẹn kìí ṣe abẹta abẹ́ta náà ló bí ṣùgbọ́n sì ń rí ọmọ mélòó ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan náà wa fún ọ pé ńlọtọ olóòtú dáàtú ni nánù ńlọ́ọ̀mọ rà fọ́mọ progress milk ilé ẹ̀ máa kó sọ́mọ fún torí mi lè ṣe wàhálà subhanallah tí wọ́n bá wá kọ́ ọmọ méjì tí ọ pé kọ́ ọmọ fún ọ pẹ̀lú ń kọ́ rí ọmọ mẹ́ta lákòókò kan náà. tọ Abu Salama tó bá jọmọ ìyá fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam min ar-rada'a radiyallahu anhu. sọ̀rọ̀ kó ní ọkọ Ummu Salama Abu Salama kú anabi sallallahu alayhi wa sallam wọn fẹ́ Ummu Salama wọn fẹ́ ìyàwó ọmọ ẹ̀yà wọn min ar-rada'a. eléyìí pẹ̀lú àwọn ẹ̀rí tó wá náà Qur'an àti sunna ó fi hàn ọ́ wọ́tọ̀ mọ̀ fàtẹ́yìn ike tó burú kọ́ fẹ́yàwó ọmọ ìyá rẹ̀ tó burú kọ́ fẹ́yàwó ọmọ ìyá rẹ̀ kò sí tó burú mẹ́ lópin ìgbà tó ọmọ ìyá rẹ̀ bá ti kú tó fìyàwó lẹ̀ lópin ìgbà tó bá ti fi ọmọ ìyá rẹ̀ ti kọ̀yàwó òbúrúkọ ọ̀fẹ́ tó bá ti kú wù ọ̀fẹ́. nítorí di eléyìí báyìí tó bá jẹ́ kí ìyá kan náà bàbá kan náà lóbìnrin ọ̀tọ̀ tó bá jẹ́ bàbá kan náà ní ọ̀tọ̀ tó bá jẹ́ màmá kan náà ní ọ̀tọ̀ bàbá kan náà màmá kan náà ò tiẹ̀ bí yín rárá ṣùgbọ́n ọmọ ìyá rẹ̀ ní látàrí kóbìnrin kan náà lọ́jọ́ rẹ̀ yín ọ̀tọ̀. wàlákin ìyàtọ̀ ń bẹ́rù láàrin olùwọ́ ọmọ wùmí afẹ́ra wa àti tí ẹ̀gbọ́n bá ti kú kábùrò sọ̀rọ̀ pé lẹ́yìn bíi ìjìbọ́ọ̀rù ti ẹni ìjẹnipa ọ̀hún àmbẹ̀wá ìkìrọ̀ọ̀rù òfin ofe òsì gbà bẹ́ẹ̀ tóbìnrin ó kú sáì fún sáàni ọ̀gbọ́dọ̀ lọ́bi kan àwọn àbúrò ọkọ rẹ̀ wò ìtọ́ba wù ọ́ mbẹ́ bàtà wọn kó mú wù mbẹ́ olùwàgbọ́ òdodo ọ̀tọ́ sí yín kẹ́ ẹ fi tipátipá jogún àwọn obìnrin tọ́kọ obìnrin kan bá ti kú tó bá ti parí àìjà rẹ̀ ẹ rìlíìsì rẹ̀ kọ́ máa lọ rẹ̀ tó bá wù láti jẹ́ kẹ́nìkan nínú àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ọ̀fẹ́ mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ọ̀fẹ́ kò sí tó burú mẹ́ kẹ́ni náà wà bọ́kùnrin ti ṣe wóbìnrin tóbìnrin bá gbà fún òfurufú sọ èyí fẹ́ra wọn ṣùgbọ́n atú ọlọ́kùn kò síbi tó ń lọ kẹlà òfin ṣẹ̀rí ọ̀farama ìmúnisìn ìmúnilẹ́rú nìyẹn ṣẹ̀rí ọ̀gbà bẹ́ẹ̀ ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tọkọ wọn púpọ̀ ni wọ́n máa sú lópó àwọn díẹ̀ péréte ni wọ́n máa sú lópó sábà ní bẹ lábẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ bá rí tán sú lópó yẹn ọkọ fi dúkìá lẹ̀ rẹ́gẹ́dẹ́ ni wọn wá fẹ́ tí àwọn bá gbá tiẹ̀ táwọn ọmọ gba sí wọn máa dá sẹ́yìn bọ̀ kọ́ lẹ́nu bọ́ọ̀lì mi. kí wọ́n sẹ́kù bá wọn alábòsí kò sí ilẹ̀ sọ́bùrù wọn bùkà àfi sùúrù àtẹkùn. tó ìdínú tó fi jẹ́ kí wọ́n fẹ́ jẹ ìyàwó yẹn náà lájẹmógún. sódà àbúrò ọkọ yóò jókòó lórí àga ẹ̀gbọ́n rẹ̀ yọ́mọ wa pàṣẹ gẹ́gẹ́ bẹ́gbọ́n rẹ̀ tó ní dúkìá ti ṣe pàṣẹ. tí ìyàwó bá ti lè mẹ́ńsàn kó pín ogún ọkọ òun tòun àti tàwọn ọmọ òun wọn palẹ́nu má ike ṣebí ti ń ṣe fún ọ náà làwọn náà ti ń fún ọ yìí ó ń tọ́jú rẹ̀ ó sì tọ́jú àwọn ọmọ ń fọ lóúnjẹ ń fa àwọn ọmọ lóúnjẹ kí tó túkú tó ń fẹ́ ni ọ وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا gbogbo ẹni tó náà mọ̀ pé tó ń bá fìyàn lẹ̀ tó fa ọmọ kéékèèké lẹ̀ yọ ọmọ bẹ̀rù kó ọmọ bò yàn wọ́n jẹ wọn náà máa yàn nìkan kájà lónìí o àwọn ẹ̀yà àyà àwọn ẹ̀yà kà tọ́jà yín bóyá àwọn ẹ̀yà ọkọ nu ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn náà ní dógungun mọ́ ìyàwó ọmọ tí ọmọ kú tí wọ́n á gbé dáadáa àfikàbúrò lóṣù lópó nítorí pé wọ́n fẹ́ jẹ dúkìá rẹ̀ lájẹrùn ẹ̀yin ọ̀fẹ́ wípé kí ara àta lójú tiyín kókó dúkìá ọmọ yín lọ kò sì wù yín kó ọmọ yín ọbẹ̀ láyé kó ọmọ bímọ àwọn ọmọ òun fún ìyàwó tó máa fẹ́ ara àta ni díẹ̀fọ́ àwọn ọmọ tó bí náà ara àta wọn tó kà wọ́n kún especially tó mo bá lówó wọn ò ní fẹ́ kí àwọn ọmọ kọ́ gba nǹkan kan nínú dúkìá tí ọmọ àwọn tó kù sílẹ̀ wọn ò sì ní fẹ́ káwọn ọmọ rẹ̀ tó sílẹ̀ sáyé kọjá fáwọn ni wọ́n kó dúkìá yìí lọ tòkó wọn máa jókòó níjókòó aláìní ọtẹ wọn lọ́rùn òfin ṣẹlẹ̀ ọgbà máa torí de ilé ọ̀dọ̀ wọn wa tẹbá wọn wò ó lábẹ́ òfin ṣẹlẹ̀ à tó bá fẹ́ fẹ́yàwó tí ọkọ rẹ̀ ti kú ṣẹ̀rí ọ̀hún sọ yìí pé kò burúkọ fẹ́ lópin ìgbà tó bá jẹ́ kọ́kọ́ rẹ̀ tó kú yẹn kọ̀dàgbà tó ọ. tọ́ba kéré sí ọ ní kọ́ fẹ́ ṣẹ̀rí ọ̀hún sọ bẹ́ẹ̀ kò bá jẹ́ pé bàbá rẹ̀ ńlọkọ rẹ̀ tó kú kò bá sì jẹ́ ikójú ọlọ díẹ̀ níbi bọ̀dá rẹ̀ ńlọkọ rẹ̀ tó kú kò bá sì jẹ́ rọ̀ rẹ̀ tó kú kò bá sì kéré sí rẹ̀ tó kú sẹ́mi kọ́rọ̀ fẹ́ kọ́mọ́jọ́ torí di eléyìí báyìí sẹ́nu kí nínú àṣà àwọn tí wọ́n máa ń súnbìn lóko ti wọn nínú jàìlíyà ti wọn ìyàwó ẹ̀gbọ́n làbúrò ṣèkínni ní oṣù lóko wọ́n ní kò tọ́ kẹ́gbọ́n súyàwó àbúrò rẹ̀ lóko torí bàbá kì í fẹ́ ìyàwó ọmọ rẹ̀ ẹ̀gbọ́n ni bàbá bí kò gbọdọ̀ fẹ́ ìyàwó ọmọ rẹ̀ tòṣẹ́ wọn kó gbogbo àwọn àṣà tẹ́lẹ̀ náà ọpọlọ lásán ló bí kò sì sí mọ́kọ́ ló ti pẹ́ tó tí ò ní jẹ́ pé bí agbọ̀ bí agbọ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ tí ọba fi ṣẹ̀rí àríran. tòǹdínú tó fi jẹ́ pé tí ẹ̀gbọ́n rẹ bá kú tọ́ba nù pé ìyàwó rẹ̀ wù ọ̀fẹ́ ọ̀wà ọ̀fẹ́ kẹsẹ̀ kó sùn lóko bẹ́ẹ̀ tábúrò rẹ bá kú tí ìyàwó rẹ bá wù ọ̀fẹ́ wàá wà wàá fẹ́ òsì tó burú mẹ́nu òfin ṣẹ̀rí à. wọ́n ọ̀gbọ́n àti máa hùmá àmẹ́hù Hamza ṣùgbọ́n kí ìsì tó bá ṣe é gbé àbùsálàmà yẹn bá jóbìnrin tọ́tọ́ká náà bí ọ̀fẹ́ torí kan ti di ọmọ ẹ̀yà tọ́ wọ́n ọ̀rùbọ̀ màáhùmá àmúhù Hamza bákan náà wọ́n ọ̀rùbọ̀ màáhùmá àmúhù Hamza tẹ̀bùnà Abdul Muttalib ó tún obìnrin la obìnrin tó tó ga lóbìnrin báyìí. ìwọ́n báyìí obìnrin tó ga ni yàtọ̀ sí pé ó rí anabi sallallahu alaihi lákòókò yẹn abu salama lákòókò yẹn ó tún rí ọmọ rẹ̀ masruh lákòókò yẹn ó tún rí ọmọ ya baba anabi mi ti hamza asadullah ó tún rí gbà yẹn wọ́n dọ̀mọ mélòó náà rí wọ́n dọ̀mọ lákòókò wọ́n tún islam islam. ẹni tó bá ti ẹ̀kọ́ ẹnu nípa kó tó gba ìsìlámù àbí ọgbà ìsìlámù tó bá dárúkọ rẹ̀ àní ìdìrọ̀bí ọ̀wá wàhánà àní ìdìrọ̀bí ọ̀wá wàhánà wò torí pé ìsìlámù rẹ̀ ò sé kíni kọ̀ dájú. fọlọ́ ọ̀pọ̀ àlẹ́m àfáàní ọlọ́lọ́mọ ọgbà ìsìlámù bí ọgbà ìsìlámù. tọ́ ثم أرضعته حليمة السعدية حليمة السعدية láti inú àwọn bani Sa'd òun náà tún rí صلى الله عليه وآله وسلم السعدية نسبة إلى بني سعد فإليه يتم سكبه حليمة ني تأتبات واسمني حليمة سعدية سعدية باو قلقوية تقول كيف تقول حليمة ني السعدية حليمة وه تيجي إيجابوية حليمة وه تيجي لاغوتية Halima wà tí ó ti jẹ́ kí ni. Àbẹ́lẹ̀ yìí báyìí sáfọ̀rọ̀ rẹ̀ kí ló sàdíyà lórí ọ̀tọ̀ bá ti jẹ́ Halima dọ́kítọ̀ sàdíyà ọ̀tọ̀ fún ọ̀tọ̀ Halima lè ní jàmáàtù èmi ṣe kí ni sàdíyà. Khadija ìní Khadija ń jẹ́ àmọ́ Khadija tún kùbùrẹ́ kí ni jẹ́ kùbùrẹ́. Olùkọ́ yé wa gbogbo wa máa jáwé sóbì òun. Bintu, fátímà ìní fátímà ń jẹ́ àmọ́ Bintu. Bintu bíntù báwo sọ̀rọ̀ kó wọ́n fátímà àjẹpẹ́ Bintu Rasulillah nù wọn Bintu ni báwo ti kú tó ọmọ bàbá gbogbo obìnrin náà sì àmọ́ bíntì ta ni ẹ mọ̀ bíntì kálukú ẹni tí bàbá kálukú ń jẹ́ ó yàtọ̀ síra wọn. so halima tó sàdíyà halima yéde alima kúròkó yé títa alima ẹ̀mọ̀ wọn bó kọjá àbí wọn bá jẹ́ ìyẹn halima lédè lárúbáwá ẹni tára ń ta ti ń ro sàmùkọ́lọ́ sọ pé wọ́n lọ hùm bọ́n ẹ̀lìm. ìyà tí ìtani tí roni wọ́n wá ní ti ta àlìyímà tatara ń ta tara. ẹ̀rọ wọn máa pè nǹkan dáadáa pàtàkì inú kan náà ń jẹ́ rárí. àlìyímà àlìyímà oní pé ọlọ́pọ̀lọpọ̀ àmúmọ́ra ọlọ́pọ̀lọpọ̀ àfaradà yàtọ̀ sí àlìyímà ẹni tára ń ta tí ń ro ẹ máa pè ta ní lù ọ́. سرتولي جيلي حليمة السعدية قلنا سرتولي النبي ومحمد صلى الله عليه وآله وسلم ولو أمي يا أمار دبي تيس يوم يا النبي ومحمد صلى الله عليه وآله وسلم تنجى عبد الله عبد الله أما حليما يعني بكنا أما يي عبد الله يي أما يارني أنيثة ọmọbìnrin nu àníyíṣẹ́ bákan náà jùdẹ́ẹ́mẹ́ so àwọn eléyìí àwọn làwọn ẹni tí wọ́n ti ọmọ Halima radiyallahu anha tó ìyàpọ̀ ẹnu wa bẹ̀ o nípa pé ṣé Halima àtọkọ rẹ̀ ǹjẹ́ wọ́n á ìsìlámù bí ìyàpọ̀ ẹnu tún bẹ̀. tí wọn gba islam àbí wọn gba islam ìyàtọ̀ inú bẹ eléyìí tuntun mọ̀ tuntun máa sọ pé tó Sa'diya Amini radiyallahu anha tó yé wa torí pé Allahu a'lamu bi islamiha min 'adamihi. lásìkò tí ń rin anabi sọ̀rọ̀ láàrin wa sẹ́lẹ̀m ó tún rin ọmọ ọmọ ẹ̀yà bàbá anabi sọ̀rọ̀ láàrin wa sẹ́lẹ̀m títí Abu fìyà. Abu Sufyan tọjọ ta anabi sallallahu alaihi wasallam fúgbà pípẹ́ kọlọmọ bó tó ní kọ gba islam Abu Sufyan oúnjẹ ọmọ alḥari ibnu abdul muttalib alḥari tó yìí oúnjẹ ọmọ ẹ̀yà bàbá anabi wa muhammad sallallahu alaihi wasallam olówó bí Abu Sufyan tọ Halima yìí ó tún rí Abu Sufyan ẹ̀rí pé àti alárúbáwá ni kó àwọn fọmọ́lẹ̀ fẹ́ni tí ọba àwọn ṣèkí ni tí ọba àwọn rí. Ibn al-Qayyim ni wa kana shadid al-adawati li Rasulillah sallallahu alaihi wasallam ọ̀tá ńlá ló dé fáwọn sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ thumma aslama am al-fath lọ́dún tí anábì gba Mẹ́kà tọ́sẹ̀gun ara Mẹ́kà ẹni Abu Sufyan gba Islam wa hasuna Islamu Islamu rẹ̀ ti rẹwà ọ̀dà. torí ẹ̀ ẹnìkan á ní dé lónìí kọ́mọ abú Abu Sufyan kọ́mọ lana rẹ̀ kọ́mọ rẹ̀ ní gbalẹ́nu kó tó ti kọ́ parí ọ̀rọ̀ torí pé alìsílámù yẹjẹ kò máa kọ̀ọ̀lá gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ síwájú kí yẹn tó gba ìsìlám tó bá ti gba ìsìlám ìsìlám náà pa fáìlì yẹn dé torí ẹ yàtọ̀ sáwọn ṣíà àkùsàfùnmùwà ọlọ́kùn dójú tì wọn àwọn tí wọn wọn ní kò lẹ́sìn máa ti rọ̀bí ọlọ́ọ̀bù àǹdù fún àbú sùfìàn tẹ́ẹ̀mọ́ wa tẹ́ẹ̀ ní ti rọ̀bí ọlọ́ọ̀bù àǹdù fún àbú tọ́lì wọn nítorí pé Abu Sufyan wọn ní gbogbo gbèsè ayé rẹ̀ gbèsè ọ̀rọ̀ ayé tó ń fa ọ̀rọ̀ tó wà current tẹ́gbẹ́ àwọn ṣíyà tó tóbi jù láyé ní ìsìn wọn sọ láti ní dọkumẹ́ntìrì rẹ̀ lọ́wọ́ níwèé àti lọ́rọ̀ tí wọ́n fídíò wọn. ibi bó lẹ́sìn mọ́tò radiyallahu anhu fún Abu Sufyan tọjọ́ ta Islam a'udhu billah ẹ̀wà ní sọ̀rọ̀ radiyallahu anhu fáfù tọ́lì tó jẹ́ kọ́ran Nabi sallallahu alaihi wasallam lọ́wọ́ fún gbàgbọ́ ọ̀rọ̀ tí kẹ́nà sọlá àdáàbò bó ju bẹ́ẹ̀ lọ àti tọrọ bí ọlọ́run máa ń gbogbo tìrúkọ́ àti bisalòlá àtẹ́lá ní kò gba islam ó lọ́wọ́ gba islam àwọn ṣíà lọ gba islam nínú àkọọ́lẹ̀ wo nínú àkọọ́lẹ̀ wo tẹ́lẹ̀ náà àwọn ṣíà òkúrọ̀ làwọn òkúrọ̀ gidigidi ni wọn nítorí wọn ní píríncípù kan wọn pè ní takẹ́yà takẹ́yà wọn ni tó sọ̀rọ̀ àṣẹ́rì tì wọn ni náà ọba tẹ̀ ẹ̀sìn ni ẹ̀sìn mọ̀ pé takẹ́yà ìrọ̀ ìyẹn ni kíkọ́ fẹ̀jẹ̀ sínú kọ́ ثم ذكر التقية من دينه ومن لم يأخذ بها فليس منهم أدوك فلو من يكاب قرون إنه يسن تاماني أنت تقول لك سنة أدوك تأسنو قرون سنت رد لي باي إنه يابيه أبو سفيان رضي الله عنه ثم بكنا أنكو النبي صلى الله عليه وسلم حمزة ابن عبد المطلب وهناك àwọn bani saadi inú wọn náà ni wọn ti rí òun náà. torí ẹni tó rí hamza nínú àwọn bani saadi àwọn ẹ̀yà halima níjọ́ kan ó rí anabi sallallahu alaihi ìyáde púpọ̀ nù ìyáde púpọ̀ tọ́ hamza. ọ̀nà méjì lóhun àti anabi sallallahu alaihi wasallam ni wọ́n ti jọ mú yẹn papọ̀ níbo Suwayba àtẹni tó rí Hamza nínú àwọn Bani Sa'id tó fi ọjọ́ kan lásán rí anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam eléyìí báyìí ó pàtàkì fáwọn obìnrin tí wọ́n bá bímọ tọmọ wọn wà ń pò pé ó mú ọyàn fún ní àkíyèsí tó ní agbára. obìnrin kò gbọ́dọ̀ kàn gbọ́mọ rẹ̀ kalẹ̀ nígbà ọmọ ọmọ sunkún tí ọmọ sunkún kó n fẹ́ mú yàn nígbà tí ìyá òní ti ń tòsí ó ti ń ṣe sárógbìnrin kan nítòsí ń bẹ̀rù tó ní àtẹ̀tẹ̀ bímọ tómi ń bẹ lọ́yàn rẹ̀ kó gbọ́mọ mára kó fún tọ́ba tó fún obìnrin ó ti yá rẹ obìnrin yẹn ó ti yá rẹ nínú rọgbọ à obìnrin yẹn dé ìwọ fún kíkọ fẹ́ láéláé àwọn ọmọ obìnrin yẹn wọ́n dé ìwọ fún kíkọ fẹ́ láéláé àwọn ọmọ ẹ̀yà obìnrin yẹn wọ́n dé ìwọ fún kíkọ fẹ́ láéláé ọkọ obìnrin yẹn tó lọ ọmọ tó bí tó fi lómi lọ́yàn òun náà ti di bàbá rẹ̀ látàrí pé ìyàwó rẹ̀ rí torí ẹ̀ tọ́mọ tí wọ́n rè bá jó obìnrin ó ti di ìwọ̀ fọ́kọ obìnrin yẹn láti fẹ́ láéláé mo ti ẹ̀rọ ọmọ kan wù mí ọfẹ́ fi ṣèyàwó kẹrin ọmọ wo ọmọ tí ìyàwó rẹ̀ rìn rí la haramun alayka torí agbọ́dọ̀ ní fura o agbọ́dọ̀ ní fura tọ́ sọmọ bá ti wá fa ọyàn ọfà mm-hmm. ó tún fà mm-hmm. tọ́ tó ní máa sọ. So, àwọn èèyàn yóò dé ìwọ̀ ni. lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah wọ́n ní fífà á lákọ̀ọ́kọ́ fífà á lẹ́ẹ̀kejì kò ní sọ dé ìwọ̀. torí hadith tó sọ yìí pé la tuharrimu al-massatu wala fífà kan tàbí fífà méjì kò ní sọ obìnrin àtàwọn mẹlẹ́bí rẹ̀ di ìwọ̀ tó fa ọyàn rẹ̀. ajẹ́ ike mafhumu mukhalafa hadithi yìí ó ní pé innama tuharrimu thalathu masatin fa akthar ajẹ́ pé fífà mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ní ọ̀sọ́ di èèwọ̀. eléyìí ọjọ́ rọ imam malik àtàwọn tó fara mọ́ nínú riwaya mi lọ́dọ̀ imam ahmed ń tiẹ̀ ó ń sọ yìí pé khamsu rọ̀bọ̀ ààtin.

látàrí jíjọ mu ọ̀yàn kan náà wọ́n ń bẹ nílùú báyìí ìwọ sì mọ̀ wọ́n bí àyà níhìn ọ̀mọ̀ wọ́n ní dídá máa ọ̀dá wọn mọ̀ yàtọ̀ táwọn obìnrin míì ìwọ ní fún ọkọ lò tàbí òfin ṣẹ̀ríà nítorí pé màá láàyè tí mu tẹ́rùkù lḥàrámì ilá bìtẹ́rùkì yìí fẹ̀tẹ́rùkù hù wájib. ìta ní dẹni tó fi ìwọ̀ sílẹ̀ àfi ká pàtì ajẹ́pẹ́pẹ́ pàtì nǹkan ọ̀ràn yẹn. tán eléyìí jẹ́ ti ẹni tó bá mu ọyàn obìnrin kan tí gbogbo ẹni tó bá wà mu ọyàn obìnrin kan iná ẹ̀ lóbìnrin yẹn dé wọ̀ fún ni rárá o ọyàn tí wọn ò mú tí ó sọ ẹni tí wọn mú yan rẹ̀ di ìwọ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ di ìwọ fẹ́ni tó mú yan rẹ̀ òun náà ni ọyàn tí yàn mú tọ́tọ́ tán ibi ọyàn tá a mú tó mébi kúrò ìyẹn ni kígbà tó mú yan yẹn sí ọwà nípò ẹni tí ọyàn lè yó ìnàmọ́ rọ̀bọ́ àtúmínà lè mẹ̀jà àti. ọyàn tá a mú tó ń mébi kúrò ìní ọyàn tí máa sọ ẹni tá a mú ọyàn di ìwọ̀ tí ó sọ mọ̀lẹ́bí rẹ̀ náà di ìwọ̀ fún yàn. sí ọyàn tágbàlagbà mú àyàfi ìta Ànábì sallallahu wa sallam sọ fún ìyá ńlá wa Aisha radiyallahu anha ike kó fún ọmọkùnrin kan ní ọyàn mú kó fi bá a jẹ́ pé yóò di fún so ìwọ́n kò fún kò fún fún mu ètò ẹnu tí o tí ó fi di èèwọ̀ lọ́nà tó fi jẹ́ kí ó lè máa wọlé bí ṣe ń wọlé tí ó máa jáde bí ṣe ń jáde sọ́dọ̀ ṣùgbọ́n ìwọ́n wá fẹ́ mú ọyàn tọ wọn á béèrè kí séyàwó rẹ ò dé wọ bí kò dé wọ kò sì sí tó burú mbẹ tó bá yẹ pé ọyàn ìyàwó rẹ ni wọn fẹ́ mu kòtò di wọ̀ fún rárára torí pé ìnàmọ́ rọ̀bọ̀ àtún mìíràn mẹjá rírì tí máa ń sọyàn dé ìwọ̀ òun náà ni èyí tí a mú nítorí pé bí ń pa wá tó sì mú kí ebi ọlọ eléyìí ò sì sí fún ẹnìkan àyàfi àwọn ọmọ polówó kọ́nà nínú òfin ṣẹ̀ríà ọmọ tó bá ti kọjá ọdún méjì tóbi nìkan bá rí tó fún lọ́yà tó fún kínní pọ̀ sọ́dé wọ̀ torí pé ọyàn kì í bí ìgbà tí mo mi ni mo ní ìsìn kò sí ìjẹka ó mi tọ́ ayó kò yó torí ẹ̀ náà sọ yìí pé ọdún kan títí tí èkó ọdún méjì ìgbà tó wà lọ́nà ọdún kan lọ wájú títí tí èkó ọdún méjì láti gbà tẹ̀sí ibi tí èkó ọdún méjì ìgbà yẹn ìní ọyàn tó bá mu ló lè mú kí ebi ọlọtọrọ kọlọ ni pé walwalidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a so eléyìí túmọ̀ sí wípé ọyàn tó ọmọ bá mu títí tí èkó ọdún méjì yẹn ló ní í pẹ̀lú sísọ di ìwọ̀ ṣùgbọ́n tó bá yẹ kí lẹ́yìn ọdún méjì jù bẹ́ẹ̀ lọ ní ẹlẹ́rìí nígbà tó mú mi ni kò sí kò sí mọ́ṣíkìlà kankan bẹ̀ tàtó wá pé bàbá kan tó ti dàgbà tó ti hun gbọ̀n fa kò sọ di ìwọ̀ lẹ́yìn eléyìí wọ́n ní fọ́sùlùm fi hàwọ́dún ní sallallahu alaihi wa sallam àwọn tani wọ́n gbé ànábì mara àwọn tani tó gbé ànábì sallallahu alaihi wa sallam mara àti nǹkan ńlá ni ká kárẹ́ ní bá wa gbé mára èèyàn ní mọ iyì rẹ̀ àbí máa ń gbé lára wọn nìkan àtìyàwó náà ni bí bàbá bá gbé màmá bí màmá bá gbé bàbá ọmọ ọmọ ẹjẹ lọ gbé wàá ọmọ fa àwọn tẹ bá wà dáhùn yẹn ti ọmọ náà tó bá ti rán àwọn kéékèèké tí ń gbé àbáwọn àgbàlagbà tí ń gbé yóò ti rẹ́rìn tí wọn nù rẹ̀ yóò ti dùn kíkó ti ẹ̀dúgbò wọn ọjọ́ nìkan bẹ́ẹ̀ náà lànà bí wọn sọ̀rọ̀ bá àfàríwá rẹ̀ sẹ́lẹ̀ àwọn tí wọ́n gbé wọn pọ̀. tọ́mi húnà ọ̀mú inú àwọn tí wọ́n gbé mára náà ní ìyá rẹ̀ ó ń bẹ nínú àwọn tí gbé tóní ẹ bọ́ bá wọ ẹkú tọ́jú ẹ bọ́ bá wọ ẹkú má tọ́jú ẹ mò ń lọ nìyẹn à a'udhu billah torí pọ̀pọ̀lọpọ̀ ti dájú kọjá bí káfù ìyá rẹ̀ ó gbé mara aminatu kìí ṣe aminatu aminatu lè dé lárúbáwá aminatu wọn bó kọjá ni torí ẹ sọ ma ń pera rẹ ní aminatu kó tún sí o kí ni aminatu double e tàbí kó o dé bílà fún èèyàn aminatu kéde aminatu aminatu báwo sẹ́mà aminatu kíni sẹ́kẹ́tẹ́rì àtù sẹ́kítírì ìní jẹ́ amin obìnrin kọ́ aminatu sẹ́kẹ́tẹ́rì àtù. Ṣòfò láti wá sọmọ ní sẹ́kẹ́tẹ́rì sẹ́wọ̀n tó kọjá tó a má àmìnà tù ọ̀lọ́. Ẹ̀wù kan ó dùn a má àmìnà tù àmìnà tù yẹ́ ìṣàlẹ̀ àmìnà tù. Hmm. Ìyá àtàbí wa Mùhàmmad sallallahu alayhi wa sallam ló jẹ́ báyẹn. Òun làkọ́kọ́ ẹni tó bí ànábi sallallahu alayhi wa Nínú àwọn tó bí ànábi mára. ona ní tuwaiba ẹ̀yin ti ti ma tuwaiba Suwaiba onídàáni nínú àwọn ẹni tó rí anabi sallallahu alaihi wa sallam nínú wani Halima nínú wọn ní Ashaima ọmọ Halima ọmọ Halima náà jẹ́ Shaima omenu àtúntò anabi mara òun sì jẹ́ ọmọ ẹ̀yà anabi sallallahu alaihi wa wasallam min ar-rada'a ìwọ nípa anabi láti fẹ́ Shaima torí pé ìyá rẹ̀ ní Halima ẹ̀sìn mọ̀ pé Halima ti tọ́jú ó rí i. anabi muhammed sallallahu Alaihi Wasallam. sallam. òun náà jọ kan nínú àti gbé anabi mara pẹ̀lú ìyá rẹ̀ òun ló wá bá anabi sallallahu alayhi pẹ̀lú àwọn bàtà anabi rí anabi tẹ aṣọ wọn kalẹ̀ fún wọn sì ní kó jókòó lórí aṣọ àwọn nítorí kíni nítorí kó lórí wa muhammed sallallahu ó gbé anabi ó tún jọ máa yá fún anabi sallallahu alayhi wa sallam látàrí pé ìyá rẹ̀ lórí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ìwọ tó ọ láǹtí tó ti ẹ̀dá àmú pẹ̀lú ẹ̀tọ́ ọ̀kà fún àǹtí rẹ̀ wá láti odidi èkó láti ìbàdàn wọn á kí ọ kó tiẹ̀ lébi lọ wọn fi ẹ jókòó ìyàwó rẹ̀ gé ẹ̀jẹ̀ sọ fún mami pé jókòó bọ́ wù jókòó kó jókòó dáa ìlà ìlọ́kọ̀ọ́ ṣùgbọ́n ìwà anábì sallallahu alaihi wa sallam kíákíá wọn má sọ wọn wọn tẹ sílẹ̀ fún Ṣèyímà ọmọ tani ọmọ Halima as-Sa'diyya wọn ni kó jókòó lórí ẹ̀ anabi ọ̀sán náà kára là á wọn sì bí gbàtà wọn ọmọ rí sọ̀rọ̀ kó àwọn ṣe ṣe nu sáwọn lọ́la dáàdi rẹ̀ mẹ́nìkan wá bọ́ wọn sọ pé àbúrò àwọn ni ẹ̀kẹ́lẹ́ màmá ẹ̀kẹ́lẹ́ bí wọ́n ta tọ́jú dáàdì rẹ ni gbàtí dáàdì rẹ kú màmá yẹn wá wá gbàtí màmá ẹbìrin ẹnìkan ni. èmi náà búrò bàbá rẹ̀ pé lọ́nà wo ń bolé bò lẹ́sìn tán ó ti ti mà ike màmá já mú wá náà nùjọ́ ń. wọ́n máa pe dájú ò sọ̀rọ̀ yín fún tó kú lórí àfọ mi ò rò pé nu fámìlì rẹ wà àwọn olùdílà torí kíni pé torí five thousand tó kù yá náà bọ́dẹ́tì ti bá ọwọ́ abẹ́ léyìn oúnjẹ àdánù ọbẹ̀ jákun ẹ̀bí torí rẹ̀ ẹwà nàbì sallallahu alaihi wasallam mẹ́sẹ̀ tí a sọ lẹ̀ fún dání ó ṣe ìmá tọ̀ nínú wọn òun náà ni al-fadilatul jalila Ummu Ayman Baraka al-Habashiyya Barakatu al-Habashiyya ẹni àpọ́nlé ẹni ìbùkún Baraka ara Habasha ànábì rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ nínú táwọn àbí jogún lọ́dọ̀ bàbá rẹ̀ nù. ànábi sì fi fún ẹni tó nífẹ̀ẹ́ sí Zayd ibn Haritha wọ́n fi báraka yìí fún un. onáà ń bẹ ẹnu ẹni tó gbá ànábi sallallahu alaihi wasallam mara táwọn kò tí ó ti ń bẹ kó tó bí ànábi sallallahu alaihi wasallam tó gbá ànábi mara. tọ́ báraka yìí ó bí Usama fún Zayd ibn Haritha tọ́ nígbà tí anabi sọlá sọlá máa kú báraka yìí ó ní abubakar àti umar ni wọ́n wọ ọ̀dọ́ rẹ̀ lẹ́yìn ikú anabi sọlá sọlá wọ́n bá ti ń sunkún wọ́n wá sọ fún baraka pé ya umma aymani ìrẹ umma aymani àbí ya umma aymana ìrẹ umma aymani máa yóò kí kí ló ń kọ́ ẹ lẹ́kún. fama inda Allahi khayran li rasulihi torí pé tí bẹ́ẹ̀ lọ́dọ̀ náà ó lórí fanabi rẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam ti kọ́ fẹ́ fẹ́ wà lọ. qalat ay ummu ayman mi inni la a'lamu anna ma inda Allahi khayran li rasulihi sallallahu alaihi wa alihi wasallam wọn máa pín tí ń bẹ lọ́dọ̀ náà ó lórí fanabi sallallahu alaihi wasallam ju kọ́ bẹ́ẹ̀ láàrin wa lọ. wa innama abqi. lẹ́ńkẹ́kọ́ ayẹ́kọ́bẹ̀rẹ̀ sẹ́mà ṣùgbọ́n tí ń pa mí lẹ́kùn ni pé wáhàyí kan ò tún ní wá mọ́ láti sánmà mọ́tà náà fi jòkó kò sí wáhàyí tí ó wà mọ́ ẹ wo àwọn obìnrin tó nímọ̀ nípa ẹ̀ lórí wọn ti pé púpọ̀ yàtọ̀ sáwọn ẹni tí ẹnìkan wá dé gbẹ̀ngbẹ́yìn tó ní amadu mínísà gulaamu ahmed alqadiyani ńlọrun tí wọ́n ń tàn wọ́n ibi kábọ́rù abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ gbogbo ẹ̀ sì ju two hundred and something years lọ ọwọ́ ni kábọ́rù sàmáì wá ń bọ̀ pé màlẹ́kà tún sọ wá àyíká lẹ̀ fóònù náà àmọ́ léde english torí pé ọmọ english làwọn ọmọ india fa ọlọ́run ti ní wàá má arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahu àrùn òjíṣẹ́ kan àbí pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó lè bá àjíṣẹ́ fún wọn tẹ̀sí mọ́ pé ara england làwọn ará india àbí bẹ́ẹ̀ kọ́ ìníwá yìí fi ń sọ̀kalẹ̀ ní english ẹ̀rí rọ́ńlá mẹ́wọ́ tó nítorí di eléyìí báyìí àwọn ti mà pé gbàdá nàbì ti kú ó ti parí torí wọn bá muhammadun illa rasul ah, ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin olùkún àwọn ànábì kò sànàbì kan kò sójúṣe ọlọ́run kan tí wọ́n wà mọ́ lẹ́yìn ànábì muhammed sallallahu alaihi wa nígbà tó ní ní ń pò lẹ́kún òun náà ni dídá tí ìròyìn tí ń ti sánmà wá ọ̀dà tí ò ní sí má. fàáyẹjẹ túmọ̀ alẹ́lẹ́bọ̀ká eléyìí pa àwọn náà lẹ́kún pa àwọn náà lẹ́kún orí wọn wú bàbá kàyà àwọn méjèèjì náà bá tún bú sẹ́kún subhanallah. làmọ́ àwa ní ìsìn tá a ronú ikú ànábì sallallahu alaihi ẹkún wa gbọ̀n wá. nàá ẹnilẹ́kọ̀ọ̀kan síbẹ̀ ni ọ̀dájú because gbogbo nǹkan ti lú pọ̀ débi pé iṣu pé ànábì kan kú pé àmẹ́sẹ̀jì tó wà lẹ́gbọ́n mi lọ́la dẹ̀ sí fi ti fa ẹ̀dùn abéèrè àdíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ láyé tí wọn ò dààmú kan lọ títí àníkàwọn olówó subhanallah ẹwà àwọn èèyàn tó kẹsìn fún ẹwọ tí ń pa wọn lẹ́kọ̀ọ́ lónìí kí ni ń pa wá lẹ́kún sínú ìyá yìí ni màá kú sí mi subhanallah tó ṣùgbọ́n àwọn tiwọn ẹkún tiwọn lórí pé oore tí ń ti sánmà sọ̀kalẹ̀ yóò dà oore náà lọ́wọ́ adé yìí iná lọ́wọ́ láàrin wa yìí iná láàrin kamilan ghayra manqus ṣùgbọ́n tó ṣe pé gbogbo èèyàn ittakhadhuhu mahjura wọ́n sọ di tí wọ́n sọ sẹ́yìn alukurani nù sábà bí wa léèrè láàrin wa sọlọ yàtọ̀ sí pa akírun ewé ìwé mélòó la ti kànú alukurani lónìí inna Allahu ghafurur rahim fa sábà wíwọ ọ̀rọ̀ yìí ẹlòmíì oríire oríire yóò hó sẹ́kù inshallah inshallah láti sọ̀dà lọ inshallah inshallah màá rí i pé ojoojúmọ́ at least mọ́ kàpéjì inshallah inshallah sílẹ̀ ọ̀la bá ti mọ́ báyìí bí ṣètánì kan rọra wá bá nú àwọn èèyàn tó ní ah, mm, ẹjọ́ discussion tá à ń ti lálẹ́ àná mo fẹ́ ká parí rẹ̀ lẹ́yìn àsùbà mo fẹ́ ká parí ẹ̀ ókè mọ́ bọ̀ alukurani tó fẹ́ lọ gbé wọn kó pa ti gbé discussion yẹn fi ẹ̀dùn lóòótọ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ó ti di jọ́tọ́ máa tún ran létí ńjò la wá fẹ́ ṣe ó dìgbà kan ó dìgbà kan dà tí kò fìdé torí de lẹ́yìn iṣẹ́ ọlọ́run tó lọ́n fi ránṣẹ́ nìyẹn àti dúpẹ́ fọlọ́n àbùkù ọba gbọ́dọ̀ ti ṣe fi ránṣẹ́ náà ní bẹ́ẹ̀ lónìí oríire fẹ́ni tó bá mójútó oríire fẹ́ni tí bá ń ké oríire fẹ́ni tí ọba wà dànù ọlọ́run bá kó sí wa lọ́kàn nínú ẹni tó mójútó kíkẹ́ Al-Qur'an kó sí wa lọ́kàn nínú ẹni tó máa fi àwọn àtẹ́jú wà nù rẹ̀ ṣiṣẹ́ kó sí wa lọ́kàn nínú ẹni tó jìnnà sí tọ́lọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ìbéèrè ti tèmi ni pé ìgbà tí ẹ̀ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa nípa àwọn tí wọ́n gbé ànábì sọ̀rọ̀ sílẹ̀ tó fún yàn yẹn mú ẹ̀ dá ọkọ̀ màmí ẹ̀ mú tí wọ́n fẹ́ bèè pé. alhamdulilayi láṣẹ ọmọ rẹ náà bẹ náà nǹkan rè wọn tó ń sọ níbi ni pé lẹ́yìn ìgbà tí màmá rẹ ti gbé ọ̀dájú pé wọ́n tún lè kọjá wàásù àtúnwá bí lọ wọ́n gbé fún ẹni tó tọ́jú rẹ̀ eléyìí bẹ nínú àṣà èyí ń bẹ láàrin àwọn lábàá kí àwọn èèyàn tí a jẹ́ èèyàn ńlá wọn nípò generally àwọn kì í rí ọmọ fúnra wọn wọn máa gbé fún ẹni tí ó wọn rí yìí àwọn tí wọn rí yìí generally àwọn ẹni tí wọn bá di àwọn àgbèríko kọ̀ọ̀kan wá ní ó wù wọn láti gbọ́ ọmọ wọn fún alágbárí tó ti ìgbèríko wá nítorí yàtọ̀ sí pé wọ́n bá wọn rí ma wọ́n bá wọn mú àwọn kọ́ ìpìlẹ̀ èdè èyí tí ó mú kí ahọ́n wọn kọjá kankan níbi ọ̀rọ̀ sísọ nítorí pé a ti mà pé láti ọjọ́ tó ti pẹ́ ló ti jẹ́ pé láwọn ìlú ńláńlá láwọn àgbòrò wọn kì sọ èdè ìjọjàgàrà gbogbo oríṣiríṣi nǹkan ló ti wọnú èdè nígboro yàtọ̀ sẹ́ni tó ṣe é gbé ìgbèríko ló gbé abúléko ló gbé ibẹ̀ yẹn wọ́n máa sọ ìtàn déédéé àti gbọ́ èdè kí ọ rọrùn fún yàtọ̀ sẹ́ni tí wọ́n gbé gbòòrò kẹ́bí èdè Yorùbá náà ni àti mà kíkí gbogbo ní tí òṣèlú fi ṣe báyìí ìyẹn wọn máa fi ṣe báyìí nínú èdè ìgboro ìdíjà ti gba ìdíjà mọ́ra wọn lẹ́nu wọn máa gbórí rẹ̀ fọ́nká síbẹ̀ tòkí ní fọ́nká síbẹ̀ lọ́yẹ̀ gbogbo àwọn èdè táwọn ẹ̀dọ́ gbọ́dún lè dì kí wọ́n sọ fún ọkà fún làwọn èèyàn kà fún lónìí wọ́n máa sọ̀rọ̀ bí wọ́n gbá wọn lẹ́nu àwọn sì máa gbá wọn ṣẹ́dí tó bá ti wá rìn sínú àwọn àdúgbò kan bẹ́ẹ̀ lọ́nà gbọ́dún lè dì tẹ́gbẹ́ ọgbọ́ ọ̀rọ̀ mi gan ó di orí mú pé àà yorùbá náà ló fún mi báyìí bẹ́ẹ̀ ni yorùbá lórí bẹ́ẹ̀ bí tí wọ́n gbé ní ojú gbèdè tó bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tí wọ́n mú lọ sí gbèríko láti lọ kọ́ èdè lárúbáwá yẹn èdè ìjìnlẹ̀ tí wọ́n sọ sí nǹkan mi ò tí ì dúpọ̀ mọ́ ìmọ̀ àwọn sọ. àwọn èèyàn mi ni pé ẹjọ́ ṣé òótọ́ ni ọ̀rọ̀ tí àwọn kan máa ń sọ pé àríkà jùlọ ìlú àdé ìṣọ̀lá ó wá bára ìṣọ̀lá pé lẹ́yìn ìgbà tí aláṣẹ̀tọ́ àbá kú tán òun á tún wálẹ̀ mẹ́wàá láti wá mọ́ àwọn kan kúrò lórí.

kọtẹ láti ọkọ rẹ̀ tọkọ rẹ̀ máa ń kòkòrò jáde kòkòrò jáde tí àtẹ̀bá wa wá látọ̀dọ̀ bàbá ọkọ tọ́ta kó àtẹ̀tọ́ wá látọ̀dọ̀ ọkọ tọkọ lóbìnrin gbọ́dọ̀ tẹ̀lé ọ gbọ́dọ̀ jáde gbogbo bí ti lè wù kó rí bàbá wa ní kó jáde ọ gbọ́dọ̀ jáde ṣùgbọ́n o gbogbo àtẹ̀ máa ń ṣòfin ẹ̀ máa fàyè lẹ̀. àyè tí wọ́n fi máa gbọ́rọ̀ sí lẹnu lọ láéláé kì í sáàyè tí wọ́n fi máa lùgbọ Ọlọ́run nítorí pé ńgbà tó bá ní ògbọdọ jáde rárá gbogbo bí bá ti bí bí bá ti wù ọ̀rọ̀ léwu púpọ̀ wọ́n jáde rárá gbogbo bí ti wù oníkọ̀gbọ́dọ̀ jáde gbogbo bí ti wulẹ̀ orí tí máa ń sáré kúkú kalẹ̀ nù àwọn òbílẹ̀ torí ẹ̀ àwọn ọmọ náà fi sọ pé ìdá ìdá ọ̀rọ̀tà ntòkọ̀ à ká mọ́rù bẹ́ẹ̀ mọ́tàkọ̀ à gbogbo gbàtọ́ máa fẹ́ kọ́ gbọ́rọ̀ sí ọ̀lẹ́ nù fún òlè ṣe ní ọ̀nà fún pàwọn láti so àyàfi tí bàbá mi bá pọ̀ láti kàn àyàfi tí àmì bá pọ̀ láti kàn ẹ máa fa irú eléyìí lẹ kẹ má bàa tún tara ìyàwó yín tẹ bàbá yín kẹ má bàa tara ìyàwó yín tẹ ìyá yín lópin ìgbà tí ń tí bàbá àti ìyá bá ti sọ bá ti takò tọlọ. ẹbí àpèjúwe tẹ mú àyẹn ọkọ ní kọ̀ọ̀kọ̀ jáde bàbá ti wá yín wá sílùú tẹ̀ ń gbé ọ̀mánà ó ní kọ́ wá mú un wálé kí wọ́n á burú nù kọ́ lọ mú lọlé náà gbàdé ìdíkẹ́ lọ ni ní ti mú ogbó mọ́tò inú ìgboro tó nítorí délé bàbá há sí bọ́stọ̀m lóṣòdì òfìmọ̀ àdúgbò tẹ̀ ń gbé lóṣòdì yẹn wọ́n á ní kọ́ wá mú un ìgbò tí ń bẹ lóṣòdì òkè lóṣòdì ìsàlẹ̀ lẹ́yìn tí wà ilé ẹni kọ́ lọ mú un wọ́n fi mọ̀ṣíkìlà àwọn náà. Thank you wọn máa ń kí. àwọn ọmọdé. àwọn ìbéèrè pé ẹgbẹ́ ṣàlàyé pé àwọn tí wọ́n gbé rìdán ló pa wọ́n pọ̀ àti pé àwọn tẹ́lẹ̀ fi rìsáàbù nìyí fún wọn. ṣé gbogbo òfin tí ẹ̀sìn tó wà nínú ẹ̀sìn lórí àwọn méjì ṣe bákan náà lè ṣe. láàbùrọ̀ kò. wọ́n á ìyẹn ní bọ́ọ̀ gbọ́dọ̀ fẹ́ràn ètò túmọ̀ sí pé ẹni tó bá jọ ọmọ ìyá rẹ̀ látàrí pé ìyá kan náà lọ́jọ́ rẹ̀ yín obìnrin sì ló ọ̀gbọ̀dọ̀ fẹ́ kò sì burúkú mú travel sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lọ jẹ́ mí náà rọ̀bọ̀ à ẹ sì lè jọ wà nù ilé kan náà ẹjọ́ máa sọ̀rọ̀ kò sì jọ burúkú sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ ilé ìjẹ̀bù sì jẹ́ ìyẹn ní pọ̀ gbọ́dọ̀ ríru wọn báwọn kọ agbára rẹ̀ mú mú bùbá o èèyàn gbádùn nìyẹn. ni bùbá ah, Muhammad àti bàbá wọn ṣáà méjì nígbà Islam. Olùsùn gbàdọ̀ rẹ̀ wọn gba Islam. Bàbá ti kú kánàbì gan fún tóbi. Màmá sì ti kú kánàbì tó dànàbì. Ṣùgbọ́n wọn ti wá gba Islam nínú sáré. Nàá, sáré à ẹnìkan ó bẹ̀yàn pé ìṣòro ra kan kan níbi tá a ti wá fẹ́ ra kan yẹn ní sára lẹ́yìn kò wá gba owó ní ọwọ́ èèyàn. nítorí pé wọ́n lọ rà lọ́dọ̀ rẹ̀ ọ̀gbọ́n torí pé wọ́n lọ wá rà lọ́dọ̀ rẹ̀ kì ṣe nítorí ẹni tó ràn tó ọ wà tí sẹfẹni tó ràn pé wọn gbowó <laughs> kò sí nǹkan bàbá rà mẹ gbowó tó àbí tí èèyàn bá jólè èèyàn ò ní sọ bẹ́ẹ̀ torí pé wọn ò gbowó kí ló lé mbẹ òun ti sọ pé ẹ máa mú lọ. oní tí àwọn èèyàn máa ń kọ pé nígbà yẹ nígbà oyún anamisa àgbàrá pé àwọn kékeré mẹ́ka wọn máa ń lórí ìgbésàdé náà nípa náà. eléyẹn jẹ́ nǹkan tó jẹ́ kó special pẹ̀lú ọkùnrin yẹn ìwọ gbọ́dọ̀ síbẹ̀ pẹ̀lú anybody pẹ̀lú ìyàwó rẹ̀ ọ wà limit náà. Thank you reason kò ní rí kò ní di reason tẹ́lẹ̀ ọ̀ gbádùn dáadáa ó ti lè rí máa rẹ ó ti fẹ́ kẹ́lómi ọbọ̀ rí reason náà nù ó fẹ́ kẹ́lómi ọbọ̀ rí àwọn akíkan arégbòdì akíní ìṣá rẹ̀ wọ́n á ní pé àdéhùn tó wá ń pa pé lálẹ́ ọjọ́ tó jù bá rọ̀ ní ìṣọ́rọ̀ ọmọkùnrin ó wá di bí seven thirty wá padà sí wọ́n á pè wọn alábọ̀dà sí ìṣá àsìkò oró ìjẹ́ sí ìwọlé wọ́n fẹ́ lóyún pé ìrìn tá a padà kí yẹn àti pé àdéhùn yẹn pé sí ọjọ́ kà sí pé lálẹ́ ọjọ́ tí yóò dùn òní bá rọ̀ ní. bọ́ọ̀lù àdìsí olóòtú pé alẹ́ ní oṣù tó bá rọ̀. ẹ̀wọ́n ti lọ lé kí ó gbà tó yẹ pé wọ́n ti pè tó bá gbé wọn kán máa dìtì ṣé irú àbá yẹn yóò wá balẹ̀ ẹjọ́ tí yóò rí gbé lọ bẹ́ẹ̀ àbẹ́rẹ́ ní gbẹ́mẹ́ tó ń torí de ilé ẹ̀dí máa ń lọ lé kí ó kọ́kọ́ tó máa kí ìwádìí pé ọmọ wa béèrè pé àbá kan pé gẹ́gẹ́ bí ẹ̀ tí ò rí. so eléyìí túmọ̀ sí pé bá ti ń rọ ọ̀tọ̀ pàpàrọ̀ alẹ́ ìjọ tí ṣé nígbà tá a ti kí mákèrè alẹ́ ò tí lẹ̀ náà tóòrùn bá ti wọ̀ sálẹ̀ àbí tí lẹ̀ á ní alẹ́ ìjọ ìṣe ìṣe wa lásìkò ti gbè ẹ̀ nírò ẹ̀kàn gbára gbóná náà. sọ̀kẹ́ tẹ lábẹ́rẹ́ wò ní béèrè sọ̀kẹ́ lábẹ́rẹ́ Aláwọ̀ àlẹ́ aláwọ̀ àlẹ́ olùsèwà ní ẹ máa bèrè bọ́ọ̀lù òkúṣe sùn gbogbo obìnrin ló yàn dé wọ. sọ́ọ̀lá bá kéèyàn tó máa ní abẹ́lẹ́ ọkọ o lọ́mọ ìyá rẹ̀ àmọ́ tó bá padà hàn kó lọ́mọ ìyá rẹ̀ ó tẹ̀lé láyé ìsìn gan ni ẹnìkan fẹ́ nìkan kọ̀ ọmọ pé títọ̀ nìkan wọ́n ti wá bímọ mẹ́rin fúnra. tó ń jọ́ tá a bá mọ̀ ọjọ́ náà là á yà wọ́n ṣùgbọ́n mọ ọmọ àwọn méjèèjì náà. Thank <laughs> you ọmọ ẹ obìnrin méjì lọ́jọ́ jẹ́ mọ̀lẹ́bí irú mọ̀lẹ́bí wò. ọba kan ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn bàbá kan náà sì ni bóòlù àtijọba kan. ọba kan ni ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn ọmọ tí wọ́n bí ọmọ tí wọ́n bí àtọmọ tí yẹn ń lọ́jọ́ lọ́jọ́ bàbá náà òun ṣe bàbá kan náà ṣùgbọ́n ìyàwó ìyàwó méjì ó bí mọ́mọ́ ọ̀tọ̀ ẹ̀ láti gbogbo ọ̀tọ̀ bàbá wọn kan náà mọ́mọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá kan náà mọ́mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n máa fẹ́ ẹni wàhálà tó ọ̀pọ̀ yorùbá ti bọ́sùn yorùbá náà.

Baba àti mama àti baba àti mama kan bàbá kan náà obìnrin méjì so bàbá kan náà obìnrin méjì obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ń bímọ so ọmọ tí àwọn obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ń bí ọmọ bàbá kan náà ni wọn èèwọ̀ làwọn jẹ́ kí wọ́n fẹ́ra wọn nísìnyí obìnrin kan òun obìnrin kejì òun náà bí àwọn ọmọ tí àwọn náà wá tún àwọn ọmọ táwọn àwọn lè fẹ́ra wọn tó yé wa àwọn fẹ́ra wọn so àmọ́ obìnrin làwọn méjèèjì tí wọ́n sọ ọ̀kan ti lọ́kọ́ nu wọn èkejì ń bá àbúrò àbẹ́gbọ́n àbí ẹjọ́jọ́ ọmọ ọmọ ọ̀nkù rẹ̀ àbí kìnìkan rẹ̀ gbé kọ́sìn rẹ̀ gbé pọ̀tọ́ torí pé ẹni tí ń bá gbé wọn àkọ́kọ́ obìnrin tí ń bá gbé wọn wọ́n tan lọ́nà tó dìn nítorí wọn ń bọ́kùnrin ọlọ́kùnrin gbélé so létò sì jẹ́ pé lábẹ́ òfin ọkùnrin ní ọ̀tọ̀ kó fẹ́ àwọn méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà tó bá gbọ́ ọmọ bàbá kan náà ni wọ́n ṣùgbọ́n ní ìtàn àwọn ètò sọ ọmọ bàbá kan náà ṣùgbọ́n sọ́nà sọ pé wọn ò gbọ́dọ̀ fẹ́ ru wọn àgbọ́dọ̀ fẹ́ látòzọ́wọ́dò látẹ́jùmọ̀rò láyójùmọ̀rò bẹ́yìn alùmọ̀rò àti wà àmẹ́tìhá àwọn bẹ́yìn alùmọ̀rò àti wà xaalẹ́tìhá ẹ gbọ́dọ̀ pa obìnrin pọ̀ pẹ̀lú àbúrò bàbá rẹ̀ àbí àbúrò ìyá rẹ̀ abẹ́gbọ́n bàbá rẹ̀ abẹ́gbọ́n ìyá rẹ̀ so bẹ́ẹ̀ náà làwọn ọmọ wọn nísìnyí ìgbà tí ìwọ ọ̀fẹ́ ẹnìkan ẹnìkejì tó wá jẹ́ pé ọ̀nkù rẹ̀ àbí kọ́sìn rẹ̀ ló bí so wọ́n bá yín gbélé kọ̀tọ́ rárá nítorí pé irú à ń bá ní gbélé bá àwọn mọ̀lẹ́bí mọ̀lẹ́bí yẹn ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹnìkan ọkọ̀wé ránṣẹ́ pé kí wọ́n gbà wọn wípé ọkọ òun ọba mọ̀lẹ́bí ò sùn bóòlù ti bá mọ̀lẹ́bí rẹ̀ sùn ó ní ohun ọmọ wípé wọ́n ń jí zìnnà sí tọ́ba dòyún tòun á sọ pé ìwọ lọ kọ́kọ́ bọ̀ tọ̀ dálé ara rẹ̀ rú nítorí pé tí obìnrin tí ọba máa yé tọ́jú àwọn ọkùnrin jẹ́nẹ́rálì tẹ́lẹ̀ kó ju ògbébì kan. wọ́n ló tún mú ẹran wálé ló fi hákòkò lẹ́nu tó sẹ́wọ̀n kí tí ó padà ṣẹlẹ̀ náà ní gbé ìbàjẹ́ wọ́n á ní mọ̀lẹ́bí òun yóò ti bímọ ọmọ ti dàgbà kí ni káwọn ò ṣe bẹ́ẹ̀ náà lèyí tó jẹ́ pé ọ ń bá àbúrò ìyàwó tó a máa lọ ilé ọkọ máa lọ jẹ́jẹ́ rẹ̀ wọ́n wọ́n fẹ́ ọmọ àyàwó gbogbo eléyìí wàhálà ní máa sábà bí tọrọ ọmọ àyàwó lè padà dìyàwó tíyàwó di tí wọ́n sọ fún pé wòjé road tó kọ́nà bá wa léra rẹ̀ ní ọkọ ṣọ́ra ṣọ́ra torí ẹ̀ ló ti jẹ́ pé ń bẹ́ẹ̀ nù tọ́ da kíkí kọ́kùnrin kan. kọ́mọ̀rì obìnrin olóbìnrin obìnrin kan kọ́mọ̀rì ọkùnrin ọlọ́kùnrin. àwọn olóbìnrin ètò kó orí lásán jọ ń gbélé kò sí tàbí ṣùgbọ́n ike ńjọ kan àṣetáni ọ̀fẹ́ lu ìkíní kejì wọn náà. so nítorí jẹ eléyìí báyìí ọwọ́ àdánwò àwọn bàbá bàbá ọ̀pọ̀lọpọ̀ bàbá bàbá fọmọlọ́pọ̀ yóò tún fún àbúrò rẹ̀ fi kún un. níbi lọ ọmọ gbọ́dọ̀ àti rẹ ìdí ni pé àwọn ń rúkọ àwọn gbọ́n nù kí ọkọ àti yọ bọ àti bọ àbúrò rẹ yọ bá àwọn tọ́jú rẹ dàgbà òun náà ti dàgbà ó ti ga tó síta rẹ o so ọkùnrin tí wọ́n fi sí lọ́dọ̀ òun náà lè gbà pẹ̀lú àníyàn tó dáa nígbà bá yá làṣetá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yàwòrán burúkú sí lọ́kàn yọba máa wọ́nà. láti máa bá burú ìyàwó sùn kẹ́ bí ti ń bá ìyàwó sùn a'udhu billahi minash shaitanir rajim. torí de lẹ́yìn báyìí ẹ ọmọ yín bẹ́ẹ̀ ti tọ́jú ẹ̀gbọ́n tó fi dàgbà débi pé ń lọ ilé ọkọ ọlọ́run yín lọ ẹ àbúrò náà láàmú á lọ gbọ́dọ̀ ọkọ àǹtí kan gbogbo tí wàhálà bá ṣẹlẹ̀ ń di rẹ̀ ẹlẹ́bí tẹ́ wá náà lẹ́yìn.